wọn níwọ̀nba tọrọ kọ́bọ̀ tí kò wá wá ń fi sí ètò yìí tó akí wa olúwa aláàánú kọ́ba àmójú ògbó dúkìá a ṣe sọ ẹ̀rí pé a ní ọmọ ọgọ́rùn òun la bùkátà bá fẹ́ ṣe ètò yẹn fún ṣùgbọ́n títí bí àsìkò tá a sì ń ọmọ ẹyọ péré ń bẹ kò sí nǹkan ni ò wọlé owó ni ò tó bá wọlé ni bẹ̀rẹ̀ ẹyọ mẹ́ta péré lọ́mọ tí wọ́n láǹfààní ló wà nílẹ̀ báyìí báyìí tó kọ̀ wọ́n lè wọnú ìwé lọ́dọ̀ wa mí báyìí kí á padà mọ pé àwọn òbí wọn lẹ́yìn ìwádìí tó bá lọ́rìn lẹ́yìn ètò torí pé ní àná nígbà tí a sì ń bẹ lórí ètò thirty seven thousand five hundred naira lọ wọlé wá nígbà tá a kúrò lórí ètò tẹni twelve thousand naira ìyún náà tún wọlé wá ṣùgbọ́n láàárọ̀ yìí ìnìkan nínú àwọn orú ọlọ́run làwọn náà tún fún wa ní owó ọmọ ẹyọ só twenty thousand naira pé ká fún ọmọ kan sò pẹ̀lú ògo ọlọ́run ó kọ mẹ́ta yẹn nínú ìmẹ́lẹ̀ torí pé ohun tí ń ṣẹlẹ̀ ni pé omi pọ̀ ju ọkà lọ o wà láàyè a sọ pé káwọn èèyàn ọmọ wa pàdé wa ní stúdíò yìí wà láwọn èèyàn wà ń pàdé wa a pé káwọn èèyàn ọmọ wa pàdé wa kàn ẹ̀ pé wọlé sorúkọ ọmọ rẹ sì fún wa ní fóònù nọ́mbà rẹ bọ́bá yà padà mọ́ pẹ̀lú ètò wọn ta wí nìyẹn àbí wọ́n ti ń pe kó wá ẹni wọ́n ń pè nílé ẹni wọ́n wà ń kámẹ́rì ètò ẹni wọ́n náà ń kámẹ́nu iṣẹ́ rẹ̀ olúwa aláàánú kọ́dọ̀ kọ́ bá mójútó dúkìá wa ẹ̀ kò sí ìta fúnra náà kí lè kọ́ bá rẹ̀ olúwa kọ́ bá mójútó àwọn ọmọ náà ní kó sí wọn lọ́mọ ẹ̀sìn láìláìlà ìlàlá hmm. ẹ dákun ẹ̀yin ìyẹn wa àtúnrọ̀ wá nílé jẹ́ ká dẹ́rìn pẹ̀ kí àwọn ọmọ yìí torí pé lọ́dún tó lọ àbẹ́lòmí jù bẹ́ẹ̀ lọ bàbá rẹ̀ bí ọba ti rà sọ fún tí ọ̀rọ̀ bàtà fún tí ọ̀rọ̀ àǹjẹ́gẹ́ ọmọ rẹ̀ fojú rẹ̀ báyìí pé dáàdì mi ti dé dáàdì mi ti dé lọ́dún yìí sì òmí ò rí bàbá rẹ̀ mọ́ bí ọdún méjì sẹ́yìn òmí ò bàbá rẹ̀ mọ́ kò sì sí èrè pé mi mọ́ sọ pé gbogbo wa náà láàfẹ̀rù wa sọ́yìn lọ́dún dẹ́kun yá fi sẹ́ni rẹ̀ yìí táwa náà ń ṣe yìí lọ́mọ dùn wá lẹ́sìn rẹ̀ lè jẹ́ bí ó ṣe jẹ́ níbà ọlọ́run bàdẹ̀kẹ́lẹ́kọ̀ sànù wa tó bá wọlé àgbà pé pẹ̀lú ògbọ́lọ́run wọ́n mọ̀ sí akọ ọmọ hundred wọ́n sálù káwà ní ọmọ fọ́tì ní wọ́n padà sí ntaari ní ẹ̀làsì yẹn o olùwàlà ni yóò sàn kó wa ní ẹ̀sọ́ lórí zakumullahu khairan wa barakallahu fikum. nígbà tó wà tí wọ́n lè ṣe báwa fẹ́ dá sí àkànnàbà kámọ́ gbàgbéga tí wọ́n ń pè ní gbogbo ìgbà òun náà ní sixty six seventy seven sixteen seventy three thirty three lẹ́ẹ̀kan sí six six seven seven one six seven three three three eléyìí ni morning point al Islamic Development Foundation látara àkókò àmọ́ lọ kẹsẹ́ kéde àkórí ọ̀rọ̀ wa ní èní abẹ́lẹ́ ọ̀run náà ọlọ́run ẹ̀kọ́ ọ̀rọ̀ yìí ẹ̀kọ́ bá wa fi tún àwùjọ wa ṣe. gbogbo ìta sọ tẹ́lẹ̀ yẹn lọ́mọ tẹ́lẹ̀ ibi tẹ́nu kọ̀ọ̀kan wa náà ṣe níbi èmi bá wíìkì sí èmi ò mú tèmi ń bẹ̀ níbi tí wọ́n náà bá wíìkì sí wọ́n náà mú tèmi ń bẹ̀ torí pé Al-Qur'an la ilaha illallah àwọn ọmọọgbà kan tí ọba mu a sì mọ ohun tó fẹ́ gbé wàtà ní bá ń bẹ̀ olúwa adúpẹ́ tó fi wé ìta lọ́rẹ̀ o ẹkùn já sórí rẹ o látara àwìn náà ọ̀làtúrò ẹ̀ ló kọ́ ọlọ́run bá lè tọ́lá àkórí ọ̀rọ̀ wa ní àárọ̀ tòní òun náà lóhun tá a pè ní tàájòdò ẹ̀zẹ̀ ọ̀jà ẹ́ fífẹ́ ju ìyàwó kan lọ fífẹ́ ju ìyàwó kan lọ ẹlòmíín ṣe gbọ́ níìsì ọláìmọ̀jẹ̀ mú bí ọ wípé èyí tí ó ṣe ọ láǹfààní ọ̀mọ̀fá ọ̀rọ̀ tó sì gbọ́ngbà mi tí ó jara rẹ̀ ó wálẹ̀ gbogbo ayé gbogbo ṣe gbé pupa tọ́ga fún rẹ̀ ó pẹ́lú mi ò ti fẹ́ para ẹ̀ torí àwọn fún wọn yìí kò tí ì mọ ibi tọ́rọ̀ ọjà sí ni ó ti fẹ́ para rẹ̀ so òun la fẹ́ wọn sọ̀rọ̀ lólè lónìí náà ìbéèrè tí a wá ní fún àwọn olùbánisọ̀rọ̀ wa òun ni pé ìjẹ́ ọlá kan ń bẹ níbi fífẹ́ ju ìyàwó kan lọ fáwọn ọkùnrin nínú ìsìláàmù àti pé kí ni ìdájọ́ rẹ̀ sọ́lá kan bẹ́ẹ̀ ni àti pé kí ni ìdájọ́ rẹ̀ nínú ìsìláàmù wa yìí fífẹ́ ju ìyàwó kan lọ bisimilá. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الله والحمد لله ولا إله إلا الله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 وزدنا علما أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته àlẹ́yìn tí a ti dá ọkọ́ fọ́lọ́ subhanahu wa ta'ala tá a tọrọ àlékò ìkẹ́ àti ìgà àti ìbùkún rẹ̀ àánú fún Ànábì sallallahu alayhi wa sallam látara ìkẹ́ni kejì káwa ní ọba àlẹ́ sórí rẹ̀ akíwá o àkó gbìyànjú àkó ìlẹ́mì láti ṣe Allah subhanahu wa ta'ala gbogbo rẹ̀ tí àwẹ̀ mọ́ fi ilẹ̀ sí ara ọmọ ẹ̀dẹ́yìn àti tàlìkìyàmọ ọba adẹ́dà kọ́ mọ́ fi ọ̀kan kan rẹ̀ dù wá níbẹ̀ torí pé òun náà ẹni kì í ṣe pa ọlọ́run ọba kó jẹ́ kára wẹ̀ náà gbà kó sì fàlùjẹ́ nínú ẹ̀tọ́ ọba adẹ́dà ní asọ́wùmùlí wà á nà ájìdì bí ọba adẹ́dà kọ́ dàkú kọ́ san wálẹ̀ sàn wá ní pípé náà kí gbogbo onínáwó lápapọ̀ láì ní gbara lákòókò a rí i pé ohun tí wọ́n ní ká gbéyẹ̀wò yìí bí wọ́n ti sọ yìí kò sí tàbí ṣùgbọ́n kódà ọ̀pọ̀ nínú mùsùlùmí lọ́kùnrin àbí lóbìnrin jẹ́ pé àìgbẹ́sìn rẹ̀ yé so yọ jẹ kí ìròrí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí mọ̀sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn mọ́ ọ̀rọ̀ burúkú òun náà nírú ọ̀rọ̀ yẹn bákan náà ìròrí ẹni tí ò gbádùn iná ni ìròrí yẹn torí pé lọ́kọ-láya tí wọn ò jọyọ̀ kan náà ń lọ wọn ń bẹ tó jẹ pé ogun tí wọ́n ń kojú ojú tó ní méjì onímẹ́ta onímẹ́rin lọ kọ́dà ẹlòmíì ò níyàwó ó sì dojú kogun nínú ayé torí pé ilé ayé gan fúnra rẹ̀ ọba ẹ̀dá ni laqad khalaqna al-insana fi kabad ọba ẹ̀dá ni adá ọmọ èdè yẹn sínú difficulty ilé kókó ẹ mọ̀ ṣe wàhálà náà níbi tá a wá gbé ó túmọ̀ pé káwá sọ pé ohun tá à ń pè ní àtàádùdù kò lè jìnnì káwá sọ pé ogun ni àbí fìtínà ni ó túmọ̀ pé ìròrí tí ọ̀dọ́gba òun náà ni àbí àwòrán táwọn tí wọ́n jẹ́ olùkórìíra ẹ̀sìn Islam tí wọ́n gbìn sí wọ́n lẹ́mìí wọ́n wá náà wá jólókọ mùsùlùmí ṣùgbọ́n ìròrí Islam kọ́ ní ń bẹ lórí rẹ̀ kò yẹ kó fún ọ torí pé ọba adẹ́dàá tó gbé ètò yìí kalẹ̀ ó ti mọ dídá bó ṣe dá wa ó sì mọ retí bẹ́ẹ̀ kódà kì í ṣe páwọn ọkùnrin nìkan lórí bẹ́ẹ̀ fún ń bẹ fún ẹni tí wọ́n fẹ́ yàn lé àbẹ́ni tí wọ́n fẹ́ léèyàn ń sì ń kódà àwọn tí wọn jẹ́ fámìlì lọ́kọ̀ọ́lá gbogbo orin èèyàn nínú ayé pátá lápapọ̀ ni ètò tọ́ba àdédà gbé kalẹ̀ yìí lọ́jẹ́ ètò orin fún nígbà tó o bá gbọ́ yé wá farabalẹ̀ gbàtí wọ́n béèrè pé ṣé ọlá kan ni àbí kíkà tẹ̀ pé kí torí pé ọ̀pọ̀lọpọ̀ mi ń wò lóbìnrin gan bíi pé ọlọ́run ọba ọlọ́run wà pàṣíà ọ̀rọ̀ kúfúrú nìyà o pé ọlọ́run ọba ṣe kò ṣe déédé téèyàn bá ń sọ bẹ́ẹ̀ pé kò sí jẹ́ káwọn ọmọ ọkọ méjì méjì ọmọ ọlọ́kọ mẹ́ta ń yín náà ti o kó lọ lé wọn nìyẹn o ìwọ náà rí báyìí rẹ̀ sí rí ọlọ́run ọba tó gbé tó dá ìdá kó wá tó sì la ìlànà kalẹ̀ ọba dẹ́dà ọba tí ó mọ bá a ṣe rí ni tó sì mọ kí ni ó fi ti ìgbésí ayé wa àtàyè tá à ń bẹ́ńbẹ́ tálùkì á máa wọ̀ ọdún tá ń pè ní àtàádùd ìfẹ́jú ìyàwó kan lọ tá a pè ní pòlíjìnì kákọ̀ọ́rẹ́ ti ara ká máa lọ kí pòlígámì pòlígámì ọ̀rọ̀ tí ọ̀rọ̀ ti lédè òyìnbó gan. obìnrin náà lè ní kọjá ọkọ ẹyọ kan pòlíjìnì ó wà restricted fún ọkùnrin nìkan tó lè fẹ́yàwó méjì mẹ́ta àbí mẹ́rin níbi sẹ̀rí àsìlámù sí làákàlẹ̀ kọ́dọ̀ gbajúmọ̀ lórí ahun ọ̀pọ̀lọpọ̀ pé mẹ́rin lọ́lọ́run ọba wí kí ló dé tó ń sọ ohun tọ́ba adẹ́dà ọ̀sọ́ mẹ́rin lọ́ba adẹ́dà sọ ọba adẹ́dà ọ̀sọ́ mẹ́wàá ọ̀sọ́ mẹ́sàn-án ọ̀sọ́ mẹ́jọ ọ̀sọ́fíẹ́ mẹ́rin lọ́ba adẹ́dà wí ṣùgbọ́n irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ irú ọ̀rọ̀ kórìíra òfin Allah subhanahu wa ta'ala ni tó jẹ́ pé ìpele bíi mẹ́ta àbí ìdájọ́ mẹ́ta iná ẹ̀ ní irú ipò tó bá wà sí ìdájọ́ kí wọ́n fẹ́ ju ìyàwó kan àbí méjì lọ lọ́wà nígbà tá a bá débẹ̀ wọ́n ní ọmọ ọgbọ̀n ẹ rí ìsọ kọkùnrin ó fẹ́ ju ìyàwó ẹyọ kan lọ nínú Islam ní òfin Islam permissibility rẹ̀ lè mọ̀ sọ́ọ̀lì azima fún dáadáa advantages àbí àwọn benefits tọ́pọ̀ tó sì tóbi tí ọ̀lẹ́gbẹ́ ní tààrin tá a fi jàrọ̀ rẹ̀ fún ayé ìdílé ayé tá ń gbé yìí àti fún àwọn ọ̀rẹ́ ọkùnrin àti ìrìn obìnrin àti ìrìn bímọbímọ nínú ayé káti ẹ̀kẹ́jú lọ́wọ́ sọ́dọ̀ tiẹ̀ náà ọmọ mẹ́rin ni wọ́n náà ti ń kó kiri yẹn láwọn ọmọbìnrin ní gbogbo àdúgbò yìí náà wọ́n náà ń wò pé àwọn ọkùnrin wọn tiẹ̀ lè fẹ́ ẹ̀rù ń bà wọ́n náà bàbá wo gbogbo àwọn tó lè wọ́pọ̀ wà responsible gan àwọn tí wọ́n ti níyàwó ni. kódà gẹ́lẹ́ mọ́ sọ pé à ẹwàlẹ́fẹ́ àwọn olè fọmọ mi yí fún yín fa kìí ṣe pé ń ṣàwàdà fa ẹ̀rù ń bà òun náà o ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ náà ìròrí rẹ̀ náà àti ẹ̀mí rẹ̀ sá lè kòkòkò náà ni kódà ó lè ni pé ọmọ òun tó ní kí wọ́n táwọn bá pé ah, kí ní kẹtù wọn mọ̀ pé báyà ọ̀rọ̀ lẹ́nu rẹ̀ mí rẹ̀ ó lè jẹ́rìí bí tí ń ń lé jáde tí ó kọ ọmọ rẹ̀ nìkan ni torí pé ìròrí pé ọ̀dà kéèyàn eré báwo ni ó sì kóhun nìkan ní ọmọ ọsá tó sì fẹ́ látùbọ̀ tán kí ló tọ́ pé àǹfààní tọ́ba ìdàgbé kalẹ̀ fáyé fọmọ èdè ènìyàn generally fún àwọn ọkùnrin specifically àti fún àwọn obìnrin specially kí ló tọ́ ti jẹ́ pé báwo ni òfin yẹn ò ṣe ní wúlò fáwùjọ eré rẹ̀ ni sá lọ síbi gbígbàyè bẹ́ẹ̀ àti gbogbo àwọn bímọbímọ kódà ọba ẹ̀dà ṣe wá lójú kòkòrò lọ́ọ̀bẹ̀ kódà ó rinlẹ̀ nínú àdísà nẹ́bì sallallahu alaihi wasallam pé nínú àmì táà fi mọ àwọn olórí ń bẹ lára wọn láwùjọ nínú àwọn ọkùnrin ni kí wọ́n níjú ìyàwó ẹyọ kan lọ hadith wa ní àti ọ̀dọ̀ àfáwọ̀ àgbà tí wọ́n gbà alúdà nẹ́bì sallallahu alaihi wasallam àfáwọ̀ abi sa'idin al-khudri látọ̀dọ̀ àfáwọ̀ ibn abbas radiyallahu anhuma àfáwọ̀ abi sa'idin al-khudri wọ́n bi àfáwọ̀ ibn abbas léèrè báyìí ní oṣù mọ̀ bẹ́ẹ̀ kí láǹfààní ti mẹ́mbẹ̀ bí màmù sí béèrè ìrọ̀ èmi náà ẹ ti ẹ̀dó tọ̀kọ́lẹ̀ òbí ọkùnrin mìíràn pé èmi mọ̀ wọ́n ń gbà ń bi ìyàwó méjì mẹ́ta fa bí kí wọ́n kẹ́ mọ̀ create problem fún gbèsè ayé rẹ̀ rubbish òrìlágbájá náà ọfẹ́ báyà rẹ̀ jẹ́ ìròrí bú ọṣẹ ń wò ní ipò kan náà ẹ̀kọ́ ni gbogbo ọkùnrin wà. rọ́dí nǹkan tó ń béèrè yìí gan-an so ti fẹ́yàwó so ti fẹ́yàwó torí pé sẹ́wọ̀n mi tẹ́ bá ń sọ fẹ́lómi àbí tó máa ń sàlàyé pé báyìí láti ìsìnkí nìkan yóò pé tẹ́lómi bá fẹ́yàwó tán bọ́yọ̀ lẹ́yọ̀ kan ló tó mọ̀ pé ah I now see reason why ó dé èyí wọ́n náà parí yòókù lọ́dọ̀ rẹ̀ kódà obìnrin mi náà tádánwò bá dé bóun nìkan náà ti gbé lọ́dọ̀ ọkọ ló máa wò pé ah ọkọ mi bá ti mọ̀ látijọ́ yìí ó ti yé àbá sì pé méjì kọ́ bá dáa tábà débi àǹfààní ìwọ ni ọmọ gbọ́ tó fi jẹ́ pé ọ̀rọ̀ ẹ̀sìn là ń sọ yìí òfin tí wọn ò bí mi re kí n yí padà àbí kí n dọ́gbọ́n sí bóyá torí ìfẹ́ ẹnu mi ọ̀rọ̀ anabi sallallahu alaihi wasallam là ń sọ yìí anabi tí ò ní sọ̀rọ̀ tí ò sì ní sọ ohun tí ó da yẹrú ẹ̀tọ́rí pọ̀ báyìí dání òun ọ̀rẹ́ torí nǹkan kẹ́bí ọ̀jẹ́ kọjá ìkẹ́ àti àánú ní gbogbo ayé ó sì jólù fún yín ní ro pé ọ̀nà tẹ́rìn tẹ́ fi sórí rẹ̀ ni o ẹ̀ bá mórí lébi eléyìí tọ̀ nǹkan ó ṣe yín o ẹ̀ ní rí nǹkan nǹkan ní ó ṣe kíni nǹkan ní ó ṣe o afa Ibn Abbas wá bẹ̀rẹ̀ lọ́wọ́ Abi Sa'id al-Khudri pé Abi Sa'id ibn eh, eh, Jubair Sa'id ibn Jubair sọ ti ṣèyàwó olóhùn ò tí ì ṣèyàwó ah, kí á tó ń béèrè nípa ìyàwó méjì ṣùgbọ́n nípa àdá olóhùn afa wa àbí eh, Ibn Abbas wá ń sọ fún pé tasawwaj ìwọ Sa'id ibn Jubair kọ́kọ́ lọ́fẹ́yàwó wọ́n náà lọ́fẹ́yàwó fa inna khayra adi il umma ẹwọ ẹ̀kọ́ lọ́fẹ́yàwó àṣẹ méjì ní bẹ́ẹ̀ olóòtí níyàwó àbí lọ́fẹ́yàwó ọwọ́sẹ̀ nífa inna khayra áàdì ilẹ̀ umma àwọn best of this umma ó jẹ́ nínú àwọn èèyàn èèyàn rẹ̀ nínú àlè umma yìí aksaru anisa aksaru anisa òun lẹni tó lóbìnrin tó pọ̀ lọ́ọ̀dẹ̀ rẹ̀ gbọ́dọ̀ bá ní tó pọ̀ yẹn tó dúró kíkíni mẹ́rin wálẹ̀ oje láti àdìsí lálàáfíà gan ni o àfáà Al-Bukhari ni wọ́n gbé e jáde so ẹ wo ọfọkù kan pa ẹyẹ méjì ó lò ó tí níyàwó ó ní ọdà tẹsánwọj kọ́kọ́ lọ fẹ́yàwó náà kọ wá tún dì mẹrù rẹ pé inna khayra áàdì ilẹ̀ umma tẹkọyà kọ láti sọ fún wa pé kúntù khayra ummatin ukhrijat lin-nas ó sọ pé nù khayriya islam ọkùnrin mùsùlùmí ó ti àlùmọ nẹbìsọlá àlùwàsálàm ọ̀kan nínú rẹ̀ nìyí láti fi e pé really indeed we are the best of mankind. ọ sọ fún pé torí pé ó ní torí pé kíni Ànábì sallallahu alaihi wasallam ilé afọ afọ́wà àbí Ibn Abbas tó ń sàlàyé pé á pé kódà sọ gan pé ọba ọdá mi ó bíbà ó ti ọba adẹ́dá ó gbégùn mi nílé ayé tààjọ bẹ́m̀bẹ̀ ayé yìí nígbà níbi ọ̀wá yí wọ́n yà ló min dùnìyàkùn min dùnìyàkùn ọ̀sọ́ hmm. pé min dùnìyà náà ó dàrí náà wà fáàtọ́ pé àdísì nìkan ni wọ́n ṣe odidi tẹ́rà lé lórí pé nílé ayé yìí tẹ̀ mẹ́mẹ́ pé ayé tẹ̀yìn wà mọ́yà yẹn o pé wọn ọba rẹ̀ dá kírètì kí n nífẹ̀ẹ́ ànìsà àwọn obìnrin yé ti sinna àbí kìíní kọ ṣùgbọ́n láàánú là nẹ́bí sallallahu alaihi wasallam ànẹ́bí wà kẹrin fáwọn obìnrin ọ̀hún fọ̀rọ̀ ẹ̀yìn bẹ̀lẹ̀ mọ́mìnì ṣẹ́tọ́ àrí pẹ̀lú àwọn obìnrin lọ́tọ̀ ni ọgbọ̀n tẹ́lẹ̀ kó sínú nìyẹn ànẹ́bí bákan náà ànẹ́bí ni wọ́n tí ìbẹ̀ àti tùràrí olóòórùn lókè ànẹ́bí emu gbó ànẹ́bí emu tí tí wọ́n òkú ẹran òkú kìíní kan ló fi ń para nítorí pé òun wẹ̀yọ̀ ayé alhamdulillah ọ̀sẹ̀ yọnu tàlìkìyàmà mbẹ̀ òkú kìíní kan yọnu ayé ọ̀gà òkú ọ̀gà òkú ọ̀pọ̀lọ́ tí ó mọ ọrùn kò sì rìn la yóò fi para èèyàn bá mọ ohun tí ń ṣe kọ́ mọ kó òkú èkúté àti rí ejò sápò káàkiri òórùn gbọ̀n ìgbọ̀nsẹ̀ tí wọ́n ṣe fa ìgbọ̀nsẹ̀ yóò tọ́ di ìgbọ̀nsẹ̀ yóò tọ́ di ìlókù yóò wé ní nǹkan yóò pẹ̀lú bá fẹ́ lù ú yóò pẹ̀lú bá fẹ́ lù ú pé òye fọwọ́ gbá imí yóò máa di imí sápò káàkiri ìfi imí wá pọ́nlé fúnra rẹ̀ mímí ṣe rí ni lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala ìwọ náà ti di mí ó ti dẹ́ni ẹ̀gbìn torí pé nǹkan ẹ̀kọ́ ni mí àbí ẹ̀kọ́ ni nǹkan ẹ̀kọ́ ni wọ́n náà ti dẹni ẹ̀kọ́ nínú ọ yẹ kí ohun tó ń ní ọmọ fún ní sígínà ohun táyé rẹ̀ ń dà lọ. ọwọ́ àníbi ni àti kí mo nífẹ̀ẹ́ tùràrí sallallahu alaihi wasallam ó ní wọ́n ilẹ̀ ìtutù ojú mi tọ́jẹ́ pé mo ní pọ́blẹ́mù ni inú mi ń bàjẹ́ ni ibi wá fẹ́ pé ìtutù ojú mi kìí ṣe bí obìnrin gan-an àfi tóbìnrin ọba jẹ́ tùràrí tó mọ̀ pé àtìyàwó tí mo fẹ́ àti tùràrí gbogbo ọ jẹ́ irinṣẹ́ fúnra wọn ọ wá ní ṣùgbọ́n bá dídá wá fi ìtutù ojú mi ìdùnnú mi ayọ̀ mi síbi sọ́láàt. sallallahu alaihi mọ̀ pé ayé àti wọnú alukuran tó ní rabbana hablana min aswajina wa dhurriyyatina qurrata a'yun waj'alna lil muttaqina imama. ó tún mọ̀ pé kì ṣe pé kò sí níbi àwọn nìyẹn ṣùgbọ́n tẹ̀bọ̀n yìí nínú wọn àwọn ìyàwó tó fún wa pé yọ nínú ọmọ kọ́là ń sọ ti gbogbo ọmọ ní tutù ojú ṣùgbọ́n ìtutù ojú òpin síbi ìyàwó òpin síbi ọmọ lànàbì fi níwọ̀ ju ìlẹ́tì tèmi o níbi sọ láti wọn fi sí kódà àwọn ìyàwó ànàbì sọlá àlè wàsálà ọlá níbi mọ̀ náà ìsìn gẹ́mọ́ sáwàdà gẹ́ o kódà ànàbì lè bá wọn ṣiṣẹ́ ilé nígbà míì kódà ànàbì ò nù bàtà wọn fúnra wọn gbà míì ànàbì lè. ṣùgbọ́n tásìkò òun bá ti tó àwàdà yóò táwọn lè ṣe ojú rẹ̀ ó yí padà ní. <coughs> torí pé ibi tí wọ́n fi ìtutù ojú rẹ̀ sí nìyẹn anábì tó pàṣẹ pé ẹ fẹ́ ìyàwó ìyàwó wo ni ìyàwó tí ọmọ nífẹ̀ẹ́ yín tọmọ ń bẹ lára rẹ̀ tẹ́yìn ní ọmọ nífẹ̀ẹ́ rẹ̀ torí pé mo fẹ́ fi yín ṣe kíni mo fẹ́ fi yín pọ̀ ló ń kà mo sì fẹ́ fi yín ṣe fáàrí lọ́jọ́ àlìkìyàmà sallallahu alayhi wa so eléyìí àti wàá mọ̀ pé ń júwe ń dáàlà aláṣẹ tí máa ń tọ́ka lórí nǹkan kan dáàlà alà anna kẹsàràtà tazawwuj wa kẹsàràtà ìnjáàbì ń tọ́ka pé ká fẹ́yàwó tọ́pọ̀ ká sì bímọ tọ́pọ̀ mọ̀tìlúbà ẹ̀ ni òun tẹ́sí ń béèrè fún tàṣẹ ń wá lórí ẹ̀ ni ká ló máa nẹ́bí ó lè pọ̀ síbò náà rí pẹ́yìn mùsùlùmí ni wọ́n ń bọ nísìn abẹ́ẹ̀kọ́ ni wọ́n tàn yín wọ́n tọ kọrí yín síra yín ó di kódà tó bá láwọn ọgbà tí nìkan tó bá padà rí pé kí ó ṣe àwọn pé òǹkà tó pé game of number làwọn làwọn ń play ìsìláàmù ò sí pé káwọn ọkẹ̀ mọ́ bímọ pé nọ́mbà lásán kọ́ so quantity and quality lànàbí ní ká produce sínú ayé quality and kini and quantity a pọ̀ ló ń kà á tó a jẹni tó wúlò nínú ayé kódà kí wá sáyé nìkan lálìkìyàmà tó a mọ̀ bímọ tó pọ̀ wọn àṣẹwá wá látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala pé fankihu ma taba lakum minan nisa ọba rẹ̀ ni ẹ fẹ́ àwọn tó bá yẹ yín tó yẹ ẹ̀sìn yín táyé yín ò ní bàjẹ́ tàbí kí yín ò ní bàjẹ́ nínú àwọn obìnrin

kódà ń bẹnu ẹlòmíì tí ọkùnrin bá kú tí ó fi bọ́ sálì kìyàmá mẹ́rin igi mẹ́rin ọmọ pinnu rẹ̀ kádàrá tiẹ̀ ni òun rẹ̀ sì ṣiṣẹ́ rẹ̀ inú ọkùnrin mi ní òtí mọ dùn báyìí ó ló lè pèyàwó rẹ̀ pé wá gbọ́ èsì irú rẹ̀ o tábà débi ìdájọ́ torí kì í sèpò kan náà ni gbogbo ọkùnrin wà tó fi wá sọ pé wọ́n ń bá ọ sọ̀rọ̀ generally kì í ṣe irú rẹ̀ tọ́ba yẹ kí wọ́n bá ń ni ẹ pín fún mi tó jẹ́ kọ́tà wọn ò fà fọ́ àwọn ọkùnrin mẹ́tọ́ kọ́kọ́ àwọn kan ìlàta àwọn kan ìlàjì àwọn kan ọ̀tí ẹ̀ tí ìdìsáàfù kún wọn pàápàá àfi kún wọn wá dìdìrín kan fún tí ò ní lè béèrè ráìtì rẹ̀ lọ́wọ́ rẹ̀ ó ní ó sì lè lọ́mọ láyé àwọn kan bẹ́ẹ̀ àwọn kan bẹ́ẹ̀ wọn àlọ́ bàá dàbí ní ẹ̀yìn kan ẹfẹ́ rú ẹfẹ́ rú tí ò ní ní ráìtì tí ó lè béèrè pé ráìtì á kú èmi dà torí pé ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ mi gbéyàwó sílé náà ipò ẹrú níyàwó rẹ̀ wà lọ́dọ̀ rẹ̀ ẹlòmíì náà sì lọ́kọ náà o tọ́jẹ́ pé ń tírìtì ọkọ rẹ̀ bí ẹrú ni àbí bí dráìfà rẹ̀ o ilé ní àti gbogbo tó ń bá ló fi jẹ́ pé kìí ṣe gbogbo obìnrin tí ń bẹ́ǹtà lọ́fẹ́ lọ́kọ ọkẹ̀fẹ́ lẹ́nìkan tí wọ́n àtáàtì rẹ̀ mọ́ ni kọ́ mọ́ bu ni kọ́ mọ́ sọ mí lẹ́nu lẹ́lòmíì o wọ́n náà wo kòtọ́ wà sọ́kọ rẹ̀ ibùdó ọ̀gẹ́ sọ pé wọn ò bí da kọ́ pàṣẹ kẹfún ta ni pàṣẹ fún pé ta ni ta sọ̀rọ̀ tí wọ́n ní wàá rò kó rire mẹ́mẹ́ fún ọbẹ̀ yẹn àyè mo lọ́ọ́ bá já ọba mọ̀ lọ́kọ̀ ọ̀sìn. wọ́n jẹ́ àwọn ẹbí kó bá yín ìlú fún yín. lókètò sáwọn àwọn bọ̀dá ẹ̀ wọ́n tó ti pè àrí wọ́n jorí rí ó pé wọ́n bọ̀ jìyà kọ́dà bí àṣà táwọn ẹ̀wọ̀n kò yóò rù tẹlifíṣàn tó bá délé yé ti kó tẹlifíṣàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni máa ń wọlé yọmọ gbọ̀n ni bẹ́ẹ̀ náà sì ni ìyàwó mi náà òǹkàlùkù wọ́n náà mú tiẹ̀ ń bẹ̀ so áyà yìí ń júwe fún wa pé al-aslu fi zawaji huwa ta'addudu àyà yìí à ń ṣe tàṣílù kí nìyẹn ìpìlẹ̀ nínú márèjì nínú ìsìláàmù ni pé fẹ̀jẹ̀ yọ̀kan lọ nípìlẹ̀. so ó rí i pé ní lọ́wọ́ wa fàáyín ní hifton ìpayà fìtínà ó ti ní mọ́jú kí èèyàn dúró lórí ẹyọ̀kan èèyàn sì ní lẹ́sẹ̀ nígbà tó o bá kọjá yìí nígbà tá a bá dé àwọn ipò tí ìdájọ́ tó de kéèyàn fẹ́ ju ìyàwó ẹyọ̀kan lọ ọ gbọ́rù ibi tí wọ́n wà torí pé olè tí níyàwó jẹ ẹyọ̀kan lọ gan tó yẹ pé ọ̀daràn ni ọ́ tó yẹ pé ẹ̀ṣẹ̀ lọ́mọ ọgbà ò ní balada tó yẹ pé ìníjà ẹyọ̀kan ẹ̀ tiẹ̀ lọ òfin jọ ànẹ́bì ọkàn fi jọ òkọ àdúgbò yín tó ti òkọ àdúgbò yín sọ pé gbogbo àwọn ewúrẹ́ àdúgbò iná ìyàwó rẹ̀ kódà ìyá rẹ̀ gan oru mati àlékún mọ́ àátùkún yẹn lọ́dọ̀ tiẹ̀ kò sí ń bẹ́ ìwọ ọ̀kẹ́ lọ́dọ̀ ìyá rẹ̀ ni wọ́n náà lè ní lọ́dọ̀ bẹ́ẹ̀ o bí méjì lóní ọ̀rẹ́ lóyún ọkọ̀ yà èmi mo kéré jàǹjà mi kódà yóò fi sọ̀rọ̀ sáwọn obìnrin mi wájú rí o pé mo nírú ẹ létọ̀ ń darí ẹ pé kí pe àwọn tí ń bẹ kí irú kí ló fi ń darí wọn ni pé ṣùgbọ́n ìpìlẹ̀ ni pé ká fẹ́ ju ìyàwó ẹyọ kan lọ kọkùnrin ọfẹ́ ju ìyàwó ẹyọ kan lọ nínú Islam ọtọ́ á jẹ́ ìtẹ̀láṣẹ ànábì sallallahu alaihi wasallam ọtọ́ jẹ́ àtàhásí ibihi bí sunnatihi ìkọ́pì ìlànà rẹ̀ ẹgbẹ́ làwọn obìnrin sọ pé ẹ̀wọ̀n mọ̀jú sí mẹ́rin másínà wọ́tù láàdá àmọ̀jú bẹ́ẹ̀ lọ ọkùnrin mọ̀jú bẹ́ẹ̀ lọ lótú wọn ní ọmọ jùsùn ní àtakò másínà wọ́sù láàṣà wọ́rùbá alọ ìní ló fi jẹ́ pé o ti sọ̀rọ̀ ẹ̀rí ṣètọ́ ní gbogbo àdúgbò ń wọ́ kádàrá ti káwọ̀ àtọkọ̀ rẹ mọ́ bóyá ọ̀nà sì lọ dọ́gbọ́n kan tọ́fẹ́ ọ bàjẹ́ sọ ń tiẹ̀ wọ nìkan lọ́dọ̀ ọkọ tiẹ̀ gbogbo àwọn tó ní méjì tó ní mi dá ọwọ́ kiri káàkiri ṣé kádàrá tọkọ tiẹ̀ ní ni lẹ́lòmíì ní ni sírò àgbákò tiẹ̀ lọ́fẹ́ káwọn fọkọ tiwọn ni tó fi yẹ pé ọwọ́ ọkọ tiẹ̀ wí kádàrà gbogbo àwọn ọkùnrin yòókù pé nígbà tọkọ tiẹ̀ ò ti ní jùwọ nìkan lọ́rùn kọ́dẹ̀ lómi nínú fámílì òun ni bóyá òun lọ wọn kọ́kọ́ fẹ́ bọ̀dá àgbà nínú ilé gbogbo àwọn obìnrin tí àwọn àbúrò ọkọ bá ń fẹ́ lẹ́yìn rẹ̀ báyìí ọwọ́ rẹ̀ náà wọ́n mú torí kò ní ọjọ́ bó sì tí ọmọ kọ́ wọn lẹ́kọ̀ọ́ tutorial master yóò kó wọn kọ̀ orí bọ̀dá rẹ̀ kò tó bẹ́ẹ̀ ayé rẹ̀ sì ti bàjẹ́ tán díẹ̀ báyìí náà ló kù báyìí òfin yìí kọ́kọ́ jẹ́ kó yí ọ sì rọ́ra rẹ yóò lè lára lóòótọ́ o kódà àwọn ogun ẹ̀sìn tó bá dání kọ̀ jọ́rìn yẹn lórí yín ìlọ́kírun mọ́sáàsì ń jàmá bí táì fi di níyì bí táì fi di níyì àwa ni ẹ̀mọ̀ kò lè ṣùgbọ́n ọba adẹ́dàá mi tó ti fẹ́ tẹ́sítì wọ nìyẹn àwa kò bó ṣe mánéjì àṣẹ Allah subhanahu wa ta'ala yìí ni wọ́n obìnrin o ní pé ọba adẹ́dàá wa sọ fún wa pé àmọ̀ kọ́sì àníbísọ̀lá àlè ọba ẹ̀dá sì pa wá láṣẹ pé ká kọ́pì ànẹ́bì ni ó ti yé wọ́wọ́ ní ọ kọ́pì rẹ̀ pẹ̀lú kíá náà ni o níbo lọ́ba ẹ̀dá ti pa wá láṣẹ onlakọ́d kò sí tàbí ṣùgbọ́n kò sí iyèméjì ó ti yé èso ń tọ́mọ ronú sí èso ń tọ́mọ doubt fi rasulillahi uswatun asana àpẹẹrẹ dáadáa nípa kájẹ ọkọ fáwọn obìnrin kájẹ bàbá fáwọn ọmọ kájẹ ẹni rere fárá àdúgbò kájẹ aṣáájú ẹ̀sìn rere kájẹ́ adarí ayé rere kódà ẹni tí ọ̀sẹ̀ sin rẹ̀ yóò sì tì í síwájú pé àà ah, àtó ah, tẹ̀lé ni ọ́ àtó fi nǹkan sọ ni ọ́ ẹni tí wọ́n lè fọkàn balẹ̀ sí ni ọ́ ọba ní gbogbo ohun tá a kà yàtọ̀ mí tá a ànábì ní bẹ́lára ànábì sallallahu alaihi wasallam ọba ní ṣùgbọ́n ta ni liman kana yarju Allaha wal yawmal akhirah ẹni tí máa fẹ́ pàdé òun Allah pẹ̀lú ìyọ́ntọ́fẹ́ ń fẹ́ orí lọ́dọ̀ òun ó sì fẹ́ látùbọ̀ tán láyé àti lálùkìyàmà irú ẹni bẹ́ẹ̀ òun ni ó kọ́pì ànábì náà mọ̀tẹ́lá ànábì wàtàkàrọ̀ lọ́ àkẹ́sìrọ̀ yóò mọ̀ wá rántí wọn lọ́wọ́ ọba lọ́pọ̀lọpọ̀ nínú ìbálò gbogbo àwọn tó ní bá ṣe nínú ayé. náà tọ́ àṣẹ eléyìí wọn náà ti ń gbọ́ ni o kì í wá sí lọ́dọ̀ ànábì nìkan tọ́ pé màlúkọ́ náà ọba àdá sọ fún wa fún ànábì sọ̀lá àdásálà ń pé ọba àdá àwọn yìí la fi mọ̀ náà fàbí ọ̀dá ọmọ kẹtẹ́dì ọ̀nà wọn ni kí wọ́n ní ọmọ rìn wọ́n wá ní àṣẹ súnà àwọn ànẹ́bí ọlọ́run tó ṣáájú wa ni ló jẹ́ pé ànẹ́bí wa Ibrahim tasawwaja bí murahatayin ìyàwó méjìlá ànẹ́bí Ibrahim sí kíni náà wọ́n fẹ́ wà nabiyullah Dawud gẹ́gẹ́ bí wọ́n ti gbé wá náà àtàwọ́rá náà àtàwọ́rá náà ìwé wò Pẹ́ká fẹ́ ní ẹlẹ́bùn ní ìwé Musa ọ̀yá ya, padà pada orin primary school. Pẹ́ta orí ta fún Musa. Ìjìlá fún Ìsá, Sàbúrà Sùdá Òdà, Alukóró Àánú Òsẹ́ńlá. Sọ́rí nù wé tànẹ́bì Musa tó di níbẹ̀ ni ọba adẹ́dá nínú rẹ̀ ọwọ́ à ń bẹ kódà ìwé ti ń bẹ wọ́n bẹ̀ lónìí pè in the book of Moses wọ́n ń bẹ̀ ń bẹ̀ pé tasawwaja bi alifi pé kan iná ẹ̀ lọ́fẹ́ ṣùgbọ́n àwọn àwọn ọmọ fi àbùkù kan nẹ́bí ọlọ́run ní ó ẹyọ kan ọ̀rọ̀ ọjọ́ mi ọwọ́ àmì pé ó níyàwó one thousand wọ Suleiman anabi Suleiman bí mi àti muraatin wọ́n ní òun ní ọgọ́rùn-ún kan ìyàwó ọtí ẹ̀wá náà àdìs tó lálàáfíà tábí òrórà gbé jáde látọ̀dọ̀ àbí òrórà látọ̀dọ̀ anabi alimami Muslim àbí òun bá mi Bukhari wọ́n ní anabi wa Suleiman lálẹ́ ọjọ́ kan ohun tí ọmọ jẹ́rìí níbẹ̀ nìyẹn ó ní a ah! lálẹ́ ìbí kí wọ́n jẹun dẹ́rẹ́ káwọn pé lálẹ́ a ah! rẹ̀bí ọlọ lálẹ́ yìí ó ní òun ọ̀dọ́dọ̀ gbogbo àwọn ìyàwó òun ọgọ́rùn-ún kan lálẹ́ yìí ẹ wá wà níyàn rẹ̀ ó tún ọkọ̀ àwọn náà gbọ́dọ̀ láníyàn oorun tá à ń sùn yẹn àìláníyàn rẹ̀ lórí òfin jáde ń bẹ̀ ni òun sáàfù gbogbo àwọn ìyàwó òun tó wọn dọ́dọ̀ wọn lóru òní mọ́jú yìí tí gbogbo wọn sì bí ọmọkùnrin tí ó tagun akọgun tí ọmọ jagun sójú ọ̀nà ẹ̀sìn Allah ah wọ́n ní màláìka wa sọ fún pé kúl insha Allah sọ pé tọ́ba adẹ́dà bá fẹ́ fanẹ́sì àyẹ̀kú làá kọ́ sọ pé ń sọ ọwọ́ ni mo ti gbọ́ ó ti yé gbàtọ́ wá fẹ́ ṣeré tó ọwá gbàgbé láti wí bẹ́ẹ̀ ọ̀rọ̀ borí ọ̀rọ̀ kò wí torí pé ànábì ọlọ́run ọ̀kan ní wò pé ẹ̀kọ́ ń bẹ lára ọ gbàgbé ni ṣùgbọ́n lòun fẹ́ kó mọ̀ pé ah, ìgbàgbé rẹ̀ nìyẹn tí wọ́n sì rán létí ní ọlọ́run wá fẹ́ dára rẹ̀. falam wá ìdá minhun na ghayra gbogbo wọn pátátọ́ wá dọ́dọ̀ wọn lóòótọ́ kò sẹ́ni tó lóyún nínú wọn lẹ́yìn fa ha tí ó ti wá bímọ wọ́n lè dá nisfa insani wala waladat eh, nisfa insani àbọ̀ ọmọ ló bí tó ọba ní gbogbo tó ọmọ fọpọlọ pé yẹn eh, tó pọ́síbù àbọ̀ ọmọ ah, ah ibi wọ́n ti bí àwọn ọmọ tó wọ́n ní kidney kan lóní wọ́n náà lọ browse tó pé wọ́n tó wọ́n gbàgbọ́ ní kùránì tiẹ̀ ni ó pé náà ẹ̀jẹ̀ gọ́gù rẹ̀ gọ́gù rẹ̀ ibi wọ́n ti bí ọmọ mi tó yẹ pé ọwọ́ méjèèjì ò sí ń bẹ ẹsẹ̀ sì ń fi ọwọ́ àtẹsẹ̀ ká fi sọ pé àfọ̀ àfọ̀ àbẹ̀kọ́ ni so wọ́n lè fi bí tẹ́kọ́ lè lápá kan kọ́mọ lápá kan ọ̀dà àwọn ọ̀bejì tí wọ́n bí tí wọ́n lẹ̀pọ̀ tẹ́ pé orí méjì ni ṣùgbọ́n bọ́dì kan ṣoṣo tá bá fẹ́ pín wọn ẹsẹ̀ kọ̀ọ̀kan ni wọ́n jọ ní ọwọ́ kọ̀ọ̀kan wọ́n jọ ní irú wọn bẹ àbí àwọn tó sì jẹ́ pé wọ́n ti ẹ̀ ní kíní ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n bọ́dì ẹyọ kan ní àwọn ó ṣe àfún wọn tẹ́ pé wọn ò ṣe separate àtọ́wà ti rí ẹni tí wọ́n bí tí ọmọ rẹ̀ kábàkámọ̀ gbé lákọọ́lẹ̀ ayé tà ń bẹ ní kẹsì fáyà wà nẹ́bí ọlọ ayé èyí tí ò tí ì parẹ́ yìí tọ́wọ́ wà documented tó ọwá bí ààbọ̀ ọmọ à onífàkọ́ọ̀lù sallallahu alayhi wa sallam so anabi sallallahu alayhi wa sallam wa sọ pé walladhi nafsi biyadi mo fi ọba tẹ́mi mi bẹ̀rẹ̀ rẹ̀ búra law istasna tó bá ṣe insha Allah ni lakana dar'an li ajatihi tó ti bùkátà rẹ̀ ọba bí gbogbo wọn náà wọ́n bá bí mo bẹ́ẹ̀ tí ọba rí bẹ́ẹ̀ tọ́ bẹ́ẹ̀ yẹn ẹ wá já wà níbi sallallahu alaihi wasallam gan wọ́n ní àníbi sallallahu alaihi wasallam ìyàwó mẹ́sàn-án iná ẹ̀ ní àníbi sallallahu alaihi wasallam tó fi ilẹ̀ fáyé bákan náà gbogbo àwọn sọ̀hábà iṣẹ́ ti bẹ̀rẹ̀ fáwọn ọmọ akẹ́kọ̀ọ́ nìyàwó wọ́n ní wàlá àlámù àwọn ọmọ àwọn àfáà àtọ́sáájú wọn láwọn ọmọ sọ̀hábíyán wọ́n láwọn ọmọ sàábì kan tó yẹ pé ńgbà tó kú o ìyàwó ẹ̀yọ̀kan lọ́wọ́ ni ọkọ̀ yẹ pé ẹ̀kọ́ má wà ń bẹ̀ torí pé àwọn tó bá jẹ́ pé ìyàwó ẹ̀yọ̀kan wọ́n bá ní gan wọ́n ní ẹrú àwọn máa má làkàtà ìmánu kù ẹlòmíì lè ní ìyàwó ẹ̀yọ̀kan ó sì ní ẹrú bíi márùn kọ́lẹ̀ ẹlòmíì ní ẹrú twenty five tí ó sì mọ́ dọ́dọ̀ gbogbo wọn tó sì lè bímọ wọ́n wá sọ pé obìnrin kan ní ń sọkọ fún wọn ni kò sí nínú àwọn sọ̀hábà ẹ̀kọ́ inú ẹ̀mú fi ní iṣẹ́ wà nílẹ̀ wọ́n ọbẹ̀rẹ̀ rìsáàtì báyìí ẹ̀kọ́ tó bá ní ọmọlábí kan kò sí yóò ní ẹrú sọ̀pọ́ọ̀tì rẹ̀ so ó tún wà pé al-aslu fi zawaj at-ta'addudu à ń kọ́ ìbẹ̀rẹ̀ láwàá yóò muqaddima láwàá yóò torí pé àkórí àárín nínú rẹ̀ gan kódà àtá ìlàmábàdà Ramadan tí nǹkan ibi tọ́pìkì mi bá jáwọ́ láwọn tó jẹ́ pé kọ̀díyà sáà táwẹ̀ táà mẹ́mbẹ̀ẹ́ akẹ́lọ́bẹ̀ àwọn ilé orí á padà síbẹ̀ nẹ́nu tó wá ní àti wá mọ̀ pé a jẹ́ pé ìpìlẹ̀ ní ká fẹ́ ju ìyàwó ẹyọ kan lọ ṣùgbọ́n bákan náà ẹ̀kọ́ la rí kọ́dọ̀ kan náà àwọn afá onítàṣà wẹ́j. tàṣà wẹ́j bí sùnfẹ̀tẹ̀ níwàrà àkùbálì wàlá tàkàṣà àdá umbali ayáli. naam wọ́tọ̀ bíkmáhà tá. wọ́tọ̀ bíkmáhà. بكتاب ربي وما قد جاء في صور التوالي فسوف تراه فسوف تراه في القرآن نصا إذا ما كنت للقرآن تالي عليك الجريد فقد ولا تزا ولا تهزا أذا أم لعيالي ẹlòmí ọ̀rọ̀ tí ìgbọ́kúgbọ́kú ìyáálí ó sì ṣe ìyáálí wọn sọ bẹ́ẹ̀ ọkọ̀ owó ẹ̀ sínú ni náà eléyìí ni ìpìlẹ̀ wọn bá gbọ́ alásùkò káwọn tètè bọ́ síbi ìdájọ́ ṣé a sì ní ká bọ́ síbi ìdájọ́ de ló de ká ìyàwó kan tọ́nà ti ń lé nípa ah, àwọn àti mọ̀gbọ́ yìí kíníkà wọ́n ní pìlẹ̀ gan ẹni káṣe kíníkà yìí ti gbogbo wa o lọ́dọ̀ ẹlòmíì ẹlòmíì rò pé mùbáwò ipò mùbáwò ni pé ọwọ́ pàmísìbù tọba ṣe hmm, tọba ṣe hmm, ó sì bíbẹ̀ ni kí n oníjú ìyàwó kan lọ ló ṣe kíni lọ́wọ́ ni o kìí ṣe bẹ́ẹ̀ o àkàmù tẹkẹlẹfíyà márààrún iná ẹ̀ lọ́wọ́ lórí ìníjú ìyàwó kan kí láǹkó ní àkàmù tẹkẹlẹfíyà al òun náà ni àwọn ọ̀dájọ́ pé ṣé wájibù ni ṣé mustahabu ni ṣé mubahu ni ṣé haramu ni ṣé makiruhu ni àwọn márààrún yẹn kílà kọ́kọ́ wájibù kílà kejì mustahabu ẹlẹ́ẹ̀kẹta mubahu ẹlẹ́ẹ̀kẹrin haramu ẹlẹ́ẹ̀karùn makiruhu àtàbá ti bọ́ sínú ìtumọ̀ rẹ̀ ìdájọ́ márààrún yẹn ló di ọkùnrin kọ̀ọ̀kan haramu ni ń haramu ni ń ṣùkà bọ́ sí pé wájìbù ẹni tí ìfẹ́jú ìyàwó kan lọ jẹ́ ọ̀ràn yẹn lórí rẹ̀ àwọn àfáà níta bá wo àyà yẹn gẹ́gẹ́ lásán àyà yẹn wá aláàkíni aláàsí gátìlò ojú òbí ni pé ọ̀ràn yẹn láyà ní kọ́kọ́ wá ṣùgbọ́n sí ọ̀ràn yẹn lórí gbogbo ẹnikẹ́ni wọ́n ní fa innal amra fil aya sarihu bi ujubi ta'addudi ṣùgbọ́n kì í ṣe pé lórí gbogbo èèyàn eléyìí ni ọ̀rọ̀ táwọn onímọ̀ sọ ló fi jẹ́ pé alákọ̀ọ́kọ́ wọ́n ní yóò mọ jọ́ràn èèyàn fún yẹn fẹ́ntọ́ bá lágbára rẹ̀ tó liman kọ́wà aláàdálíkà wà khafa ala nafsi ilfitna títí nípa àkótó wọn ọ̀bẹ ṣe òun ó kó sínú fìtínà ń bẹ nínú ọkùnrin tí ọba níjú ìyàwó kan lọ kọ́lá tẹ́lẹ̀ mi yìí ni pé ojoojúmọ́ làwọn obìnrin ọmọ ọkùnrin pa àwọn fẹ́fẹ́ àwọn fẹ́fẹ́ security ni kí igi ló ti pé pé ah eh, kí ni àwọn fi ń lọ mí ni ẹ̀wọ̀n pé ní ṣe sinimá náà Ya, àfáà ni mímọ̀nà tí ojú dáyìn náà fún mọ́jú ojú ń sìn náà ẹ̀sùn pé ìyàwó mi ti pé yìgì mi ti pé mọ̀nà tó fi àǹtí ah, alájá tó ní mẹ́sẹ̀jì tẹ́lẹ̀ mi ń gbà lójoojúmọ́ lẹ́nu lọ́ọ̀ ní rẹ́ nìkan tó ní ojoojúmọ́ ni wọ́n ń pè wọ́n pé afẹ́fẹ́ ah, o kọ́dà mọ́mẹ́ tó yẹ pé kì í gbé any strange number kì í jẹ́ gbé kọ́ọ̀lù obìnrin tí ọba mọ́ àjọ wà báyìí ó di tó jẹ́ pé mẹ́sẹ̀jì oríṣiríṣi àtọ̀rọ̀ sáfẹ́ wà yìí nìyẹn ibi táyé ti wá dé nìyẹn o tí wọ́n ní káwọn ní ọmọ lọ́kọ̀ọ́ wọ́n sì rẹ́ nìkan tó jẹ́ nire wọ́n wá yín mọ́. naam yóò mọ jọ́ràn èèyàn fáwọn kan àwọn tí wọ́n lágbára bẹ́ẹ̀ tó jẹ́ pé tí wọ́n bẹ dúró lórí ẹyọ kan yẹn wọ́n ṣubú sínú fìtínà àbí kó ṣubú sínú haram wọ́n mọ̀ ṣèṣìn náà wọn ò lè rẹ ojú wọn lẹ̀ tí wọ́n bá ti rí gbogbo bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó pé wàhálà ọ̀sẹ̀lẹ̀ sí wọn tọ́pọ̀ bá ti dúró lórí ẹyọ kan yẹn lórí wọn níwọ̀n bàtà àti mẹ́nu bàyẹn náà ká ṣe ìfá pẹ̀lú rẹ̀ yóò mọ̀ jẹ́ mùbá yóò mọ̀ jẹ́ ohun tọ́tọ́ pẹ̀lú mi jẹ́ pé tọ́ bá ṣe tí ọba ṣe kò sí nǹkan kan. o ṣe kò ṣe yóò sì kíni yóò mọ̀ kú sí lọ́dọ̀ rẹ̀ ọlẹ́yọ̀ kan kò sí páyà fìtínẹ̀ kan kò ní ṣubúlù síná kò ní ṣe kíní kan kò sì wó kóun kọ̀kẹ́ ní bẹ nínú àwọn ẹni ọlá tó di kò sì ní rí ìkọ́sí ànẹ́bì ṣe ní já níbù yẹn torí kálómi náà wẹ̀ pé súnà ànẹ́bì ní káfẹ́ yà ọkàn lọ kò kí nẹ́fìlà ìtọ́ba kírun rẹ̀ tẹ́ nẹ́fìlà tá à ti ṣáájú súrì kò ní ṣe tẹ̀yìn rẹ̀ kò ní ṣe sọ́rọ́ àwọn tó bá jẹ́ pé ẹyọ ọ̀kẹ́ báyìí náà ni bó ṣe lọ́dọ̀ wọn àwọn náà gbọ́dọ̀ lọ mójútó súnà mi pé súnà tiẹ̀ tọ́ yẹ ọ́ wọ́n náà tó wọ́n náà tó sàwọn mí ni ọ̀tọ̀mọ̀fà àwọn súnà yòókù náà ohun tí wọ́n fi jù lọ ní dálíkà fadlullah yòtí ìmáyàṣà ó ní agbára lára ó ní agbára bíbọ́ ó ní agbára àmójútó mo fi lápadà débi mọ́jẹ̀mú ilé yẹn náà. náà ẹlẹ́ẹ̀kẹta ni pé àtàádùdù ká ju ìyàwó ẹyọ kan lọ àmọ́ mustahab ohun tá a fẹ́ fún pé ah, irú yín yìí ó ti yé afẹ́kẹ́ sí àá pé àbọ̀rọ̀ gbọ́ pé irú ẹ̀yìn àfa kọ́nà ìdájọ́ fi jẹ́ pé kí ni fi jẹ́ ju ẹyọ̀kan tó jẹ́ pé ń gbà mí commonly kódà mo rí nínú àwọn obìnrin tó jẹ́ pé wọ́n mọ́ páyà àáfà láti fẹ́ àáfà àpètò àáfà yìí sábà ó yà wọ́n púpọ̀ làwọn àáfà máa jẹ́ ó díye torí pé wọ́n ti wò pé àlèwúlà máa wò wàrà sátò láǹbìyà àsáwọn náà jogún kí ni alára nẹ́bí ọlọ́run ni tó bá jogún rẹ̀ kí ni rísìn tí ànẹ́bí fi ní ju ìyàwó kan lọ́nù ikima ti ń bẹ́ńbẹ́ ikima yẹn náà ó yẹ ká rí lára àwọn náà tí okóyàwó jọ láàfáà èkó kò wọn jọ fún bànújẹ́ fún yàjẹ allahu akbar so àdìdì ẹlẹ́kẹta àbí tọ́jẹ́ mustahab so bákan náà yóò sì mọ jẹ́ haramu fẹ́ lómi kákanjú mélé yẹn wá so ẹni tí ò ní ṣe dédé láàrin wọn haramu ní kíni kọfẹ́ ìyàwó méjì kọjú fẹ́ jọ yọkan lọ yọjẹ fún kò lágbára lówó kò lágbára lára sódíé kò sì lè satisfy wọn kò lè tẹ́ wọn lọ́rùn alkafa ọlọ́fẹ́ gbẹ́yìn ga tí ọba ayé rẹ̀ jẹ́ irú eléyìí haramu ni ó ṣe kíni ní ọmọ jẹ fún tọ́ba tó ẹlẹ́ẹ̀kẹta nínú mọ́jẹ̀mú ni pé tọ́ba yẹ kọ́ bá láníyàn pé mo fẹ́ fẹ́ ìyàwó ẹ̀kejì mo fẹ́ fẹ́ kẹta láti fi hẹ̀yà alágbájá léèmọ̀ torí alukurani sọ fún wa pé wàlá tùdọ́rù òun náà ìtùdọ́ yìí kú àlèhìn ẹlòmí wọn ti ń bá sọ̀rọ̀ wọ́n jáde ìyàwó rẹ̀ pé òun ti gbọ́ òun ti gbọ́ ẹ filẹ̀ o ti mọ ohun tí ń ṣe ọ̀wá ní ìyà sí mọ́ onídọ́dọ̀ rẹ̀ mọ́ onífun lóúnjẹ mọ́ yọ wá fẹ́yàwó mi yọ wá kókó ńlẹ̀ pé tọ́ bá su yọ jáde irú ìyàwó tí wọ́n lọ ṣe yẹn ìyàwó haramu lọ fẹ́ ẹni tí ó lè lù ẹni tí ó lè lù ó di yé òkè wo eléyìí ọ̀rẹ́ yẹn ọ̀pọ̀lọ̀ náà ni ó pé ìjókòó òpòlú yóò pé sotiri kìí sẹ́gbẹ́ o hmm. so ọtọ lówó ju ọlọ gbòǹkẹ́ ló fi jù ọ lọ. òun kàwé o. ó dà jẹ́ ń sọ fún ọ ọ̀bẹ̀rọ̀ lówó fún o tòbọ̀tẹ̀ jẹ́ pàwọn obìnrin náà ìbàjẹ́ díẹ̀ díẹ̀ ń bẹ lára àti rọ̀rẹ́ àti ẹni tó ṣe kíni ẹ̀jọ̀ ọmọ ọkànra yín lé ni ìpìlẹ̀ ni kéèyàn ṣe kíni kéèyàn ẹ̀jọ̀ ọkànra ẹni lé. tó tó tó kódà àkọ́bí bí ìrọ̀jọ́ ni yóò irú ń tọ́ ń sọ ni ọba dẹ́dà ni wàlá tudoruhunna litudayyiqu alayhinna so anabi tó ni ọjọ́ tó máa jẹ́ màkìrúhù tó jẹ́ ipò ẹlẹ́ẹ̀karùn òun ni pé tó bá jẹ́ pé àmọ́dì kan bá ń bẹ lára ọkùnrin yẹn kò lè ṣe ẹni tí ò lè ṣe ọwọ́ ni ọlọ́run fẹ́ yàwó kó torí wọ́n lè fún ọ̀rẹ́ níyàwó ọmọ akẹ́kọ̀ọ́ dákun torí tọ́lọ́run ọmọ ọlọ́gbọ́n ọmọ wa ń ta wọ́n mọ̀ fún lówó wọ́n náà ti darúgbó tán ẹni tóun lè bímọ ọwọ́ fẹ́ òní ẹsẹ̀ orí kọ́mọ dàgbà níbà bàbá èmi ṣẹgbẹ́ ọ̀dọ́ mi ọkẹ́ wọn ẹni tí ọmọ dánú oúnjẹ fún sọ fún wọn pé ẹni tí ọmọ dánú oúnjẹ tóun náà ti bímọ tẹ́ dínú rẹ̀ ó di tóun ní òsì ní sáwókù kọ́kọ́ dọ́dọ̀ òun sọ pé irú ilé lọ́ba fẹ́ wọ́n sáfẹ́ ṣègbéyàwó náà ni níbi tí wọ́n lówó tó yìí tó màkìrú ní kírù rẹ̀ ọ̀fẹ́ ju ẹyọ kan lọ àmọ́dì kẹ́ ń ba ọjà àbí ọtí ra gbìn lára tí wọ́n ní ẹmọ kọ́kọ́ sọmọ àásìn tó àti nítorí ẹ̀fẹ́ yàwó ọmọ ń bẹ ń bẹ àbí tí wọ́n ní ẹ̀bá rẹ̀ tóun ní òbí mọ tẹ́tíjọ wò kásàjọ ọmọ gbádùn ara wa irú ilé olè mọ́jì haramu fún wọ́n kọ́ wá jẹ́ pé o ti mọ̀ párùn kẹ́ńbẹ̀ wà ń pa á mọ́ lóòjẹ́ tó bá sọ fẹ́ lèmi kọ́ lọ sí tẹ́ẹ̀sì wa mẹ́díkù tẹ́ẹ̀sì wọ́n fẹ́ fẹ́ òkè kí ni ọ̀gbọ́nà lọ́lọ́run òṣè sí ara ni ànábì ọ̀sọ̀ fún wa bẹ́ẹ̀ ìsì ara ń bẹ ìsì sára ń bẹ alimam ẹni ká dúró ní ìlú ní àlè sọkọba adẹ́dà kó ó jí kí ìwọ̀nba tá a sọ yìí kó ṣe àwùjọ wa láǹfààní àtìmí náà tí ń sọ̀rọ̀ àtẹnìkọ̀ọ̀kan wa tá a ti kó sínú agbami kọjá ẹyọ kan ọlọ́mọdé lè wọ́ dàrú o mọ́jà wa ní ọ̀sọ́ lásán o ọlọ́run ọba kò sí bẹ́ẹ̀ ó gbà bẹ́ẹ̀ gbogbo àwọn táwọn náà tún fẹ́ gbé kọ́ bẹ́ẹ̀ ọlọ́run dákun mọ́jà ẹ̀fà fìtínà sínú lónìí ọjọ́ ẹlẹ́ẹ̀kẹtàdínlọ́gbọ̀n nínú oṣù kẹsàn-án òun la bẹ̀rẹ̀ àkórí ọ̀rọ̀ lórí àtàwájú ẹgbẹ́ òjà olùwàlànà kọ́másálẹ̀ sànú ẹnì kọ̀ọ̀kan wa. Hmm. náà fún àwa tí a bá ní ìbéèrè ṣùgbọ́n ká tó mọ lọ sí ìbéèrè lórí àwọn ọmọ òrukàn tí à ń sọ a sì ń retí ẹ̀yin èèyàn wa nílé o ní mẹ́ta ni a lè gba ọkọ̀ wọn kalẹ̀ lónìí ìyá ọ̀nà. àgẹ́gẹ́ bí owó ti ń bẹ ńlẹ̀ àti abáṣe fẹ́ dá sítò nọ́mbà tí à ń pè yín náà ni kò yàtọ̀. gbogbo adìyẹ lè wá lóṣù fẹ́ kú tán kọ́ra gbogbo adìyẹ fẹ́ kú tàbí tàbí pé nọ́mbà ń táwọn èyí ìmọ̀ sí. wa aleykum salaam wa rahmatulah wa barakatuh. naam bẹ́ẹ̀ ni. mo ní ẹnìkan tó fẹ́ yàwó mẹ́ta. naam. ọmọ tó yàwó mẹ́ta yẹn ó wà padà ní àná. naam. so méjì ló lè mọ ọdọdọ rẹ ni àbí ọkọ káwọn fẹ́ wò káwọn fara dà á tí wọn ní mọ sísè nílò fẹ́ wò kóun fẹ́ kọ méjì nínú wọn. agbára tí wọn ju tiẹ̀ lọ àwọn kẹmẹ tágbára tí wọn tí ò lágbára púpọ̀ lọ́dọ̀ rẹ àbí nà irú bẹ́ẹ̀ ó ní ráìtì láti pè wọn eléyàn fasari hoho ná tàrà àjẹmí yọ sàlàyé wàláì kìí ṣe kórìíra o ìgbẹ́ni tó bá ń kóun lè fara dà á nínú yín náà lágbàtà ti bímọ ó ti yé ẹsẹ̀ kìíní kan agbára ni ò sí mọ́ ìyẹn sì nífẹ̀ẹ́ kí n mọ wò yín kẹ́ máa banú owó nìkẹ́ kọ́lẹ́ jẹ nínú sẹ̀ríà Islam ó lè yọ̀ǹda wọn tí ó pè wọ́n nítorí nùbí tó àwọn ní òṣìbọ̀dọ̀ máa rojọ́ tó máa bàjẹ́ káàkiri oore ló ṣe wọ́n tó bí lè ṣe jẹ́ ẹ kú lẹ́gbẹ̀ẹ́ rédíò yín ẹ bá ti kúrò wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh.

bí wọn tó bá wọlé ní òtún sọ kí ni nọ́mbà tá a gbà lọ́la ó dé àbí ká sì gba àwọn tó ti wọlé náà lónìí papọ̀. Naam. Naam. Wa alaykum salaam wa rahmatullahi wa barakatuh. Ẹ ti wà tó bá lọ́mọ orúkọ àti ẹgbẹ́ yọ kẹ́kálẹ̀ àbí nínú mẹ́ta tá a fẹ́ gbà. Zero eight one. Wa alaykum salaam wa ṣé béèrè lẹ́fẹ́ béèrè ni. bìyànjú báwo ṣe ń joko, joko, ìjókòó níbọ̀ ìparí àtàrin a lè ṣe ṣùgbọ́n ìtọ́ inú kò sí jù ní pé ń bi tààrin so ká ṣe àtàyà lásán tọ́ba dibi ti kẹ́yìn àìsàn láti Ibrahim ya ṣùgbọ́n jàwáàsì wà pa àtúlẹ̀ sọ láti Ibrahim ẹ̀ ń bi tààrin náà jazakumullahu khair. Wàlékù sálàm wàrà ń tọrọ kàtó. Ní ọmọ orúkọ kan. Naam, orúkọ Aisha. Aisha. Aisha kí ni? Ládùúgbò. Naam. Búsàrí Aisha. Ìyá. Naam. Ìyá. Naam. Busari Aisha. Kọ́lọ̀ kọ́ bá gbogbo àwọn náà. Two two nine two two one eight one. Mm, gbogbo wọ́n tí wọ́n náà bá fẹ́ dá sí. Wàlékù mo ní ọmọ orúkọ tẹ. naam orúkọ rẹ. ṣáìdì. kòkó ọlọ́run mẹ́jọ kòkó ọba ajá tàdúgbò ẹni kọ̀ọ̀kan. naam ibi tá a dúró sí ni gbogbo ẹni tó bá pè wọlé nìsín ìbéèrè ni so ohun tó bá wọlé lónìí tá a bá ṣírò rẹ ẹ pé àkáǹtì fáwọn tó bá tún fẹ́ dá sí onídùúdùn ọlọ́rẹ̀. táwọn náà ń páyà pé ó lè já wa ni wọ́n àwọn wa náà lè Wàlẹ́kùn sálà wà ráńtọ̀ àkàtù. Ìbéèrè. Naam. Wọ́n ní àmọ́gbẹ́gbẹ́ tí wọ́n sá ní ẹ̀mẹ́ta. Naam. Wọ́n wá ní ẹni tí ń bá wọn ọmọ. Naam. Ẹjọ́ tí àdìsí yẹn. Ẹni tẹ́rí ibi tẹ́ bá ti gbọ́ àwọn ọ̀rọ̀ míì nígbà míì, àfáàní ẹmọ́ ti jọ lọ kẹfì pé kó ṣe kí ni, ó ṣàlàyé rẹ̀. Tó ti gbogbo èèyàn jẹ́nẹ́rálì wọn ni ká sànù wọn. Ṣùgbọ́n àdéhùn pé ẹni tí bá tún wá ọmọ in particular kọjá kó dá báyìí, èmi ọ̀mọ́ lọ́wọ́ tí ń sọ̀rọ̀ yìí ṣùgbọ́n gbogbo èèyàn lásàánú pàápàá jẹ́ tó bá wà nínú ìṣòro náà tẹ́lẹ̀ ẹni tá a sànù ní ṣùgbọ́n pàdé ìsì kan tó da àṣàlẹ́sà èmi ọ̀mọ́ o. tábà tí ń wọlé tẹ̀sí kó lẹ́gbẹ̀ẹ́ rédíò yín sọ àní gbé nọ́mbà yín. naam naam ìbéèrè yín. wa aleykum salaam a ti sọ ọyẹ nídọ̀la ọdọ̀la nígbà táwọn onídùúdùn ọlọ́rẹ̀ tí wọ́n bá tún ṣe kíni tí wọ́n bá tún gbowó kalẹ̀ ẹ sì rí i pé orí afẹ́fẹ́ yìí náà níbi tá a ti gbowó náà láti nẹ èyí sì pé kọ́nẹ̀kọ́nẹ̀ kan láti kéèyàn mọ́ àbáwá ní kọ́nẹ̀kọ́nẹ̀. wàhálẹ́kùn sọ́lá ń wọ́rọ́ ń tọ́ ọ̀kan. Naam. Ohun tó dáa jù fún ni pé kọ́mọ̀ ṣètì láwà Kùránì àbí tó bá yẹ kó bá há Kùránì sórí wọ́pẹ́ yóò mọ̀ gbé yóò ṣèkínní eléyìí ni jùmhóòrù àwọn àfáà ṣèkínní ni wọ́n lọ ọbẹ̀ tí kọ̀ǹdíṣìn ọba wá tí wọ́n fi pàmìtì rẹ̀ wọ́n mọ̀ sọ̀rọ̀ pé báyà bí ọmọ akẹ́kọ̀ọ́ tó fẹ́ ṣe exam àbọ̀ fẹ́ ṣe nǹkan kan gbọ́n tó fi dáa jù pàápàá jù lásìkò yìí tó jẹ́ pé a ti níbi tébúlẹ̀tì tí ọ̀jẹ́ mùsàf wọn kọ sínú tákàdá tó ló fi jẹ́ pẹ́tọ́ káwọn tá a fọkàn balẹ̀ tí ò ní jẹ́ ọjọ́ máa lọ tùgbò tí ọmọ lọ browse tí ọmọ lọ whatsapp táyé rẹ̀ ọ̀bàjẹ́ pé kùránì ọkẹ́ mọ ilé yẹn pẹ̀lú pípé ìṣèdájọ́ mùsàfù lọ́wà fún fóònù ohun tó dáa jù ní ká jìnà sí nígbà tá a bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́. wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. mo rò pẹ́yìn ọba wa lọ yá wa. Ògbó àtúnimọ̀ràn òdodo. جزاكم الله رب الناس خيرا جزاكم الله رب الناس خيرا الحمد لله gbàgbé sáwọ́dì boutique owó tí wọ́n fún wa nínú àwọn tá fún lẹ́bùn lónìí a fún èèyàn méjì ní two thousand naira kọ́lọ̀ ń kọ́ gba alẹ́ sí kọ́mọ́ balẹ̀ sí àwọn ọjà àtẹnukọ́ وَدِنْ بِكِتَابِ اللَّهِ وَالسُّنَّةِ